الإيمان في القلب الولاء والبراء أي موالاة المؤمنين ومعاداة الكافرين وذلك أن القلب إذا تعلق بأعداء الله يضعف جدا وتذوي معاني العقيدة فيه فإذا جرد جرد الولاء لله فولى عباد الله المؤمنين وناصرهم وعاد أعداء الله ومقتهم فإنه يحيى بالإيمان أفاوى wọ́n ń tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ wọn wọ́n nínú àwọn nǹkan tí máa ń jẹ́ kí ìgbàgbọ́ kó ṣe lọ́tún lọ́tún nínú ọkàn òun náà ni alwala walbara kí ni tá ń pè ní àlùwàlá wàlbàrà òun náà ni kéèyàn ó máa mọ àwọn olùgbàgbọ́ òdodo lọ́rẹ̀ẹ́ ayò kó sì pa àwọn ọ̀rẹ́ rẹ̀ tímátímá tí wọ́n jẹ́ àwọn olùgbàgbọ́ òdodo nítorí wípé ẹni tó bá yin àwọn olùgbàgbọ́ òdodo lọ́rẹ̀ẹ́ ayò lọ́nà kan àbọ́nà míì eléyìí yóò máa ṣe àlékún ìgbàgbọ́ rẹ̀ torí pé àwọn tó mọ bá àwọn tó mọ bá àwọn tó jọjọ mọ rìn papọ̀ àwọn tó nígbàgbọ́ ni látara àdé eléyìí ó máa lapa dáadáa látara àwọn téèyàn bá rìn ṣùgbọ́n tó bá pé àwọn olùyapa àṣẹ ọlọ́run àwọn kèfèrí lèèyàn lọ yàn ní ọ̀rẹ́ ayò lọ́nà kan àbọ́nà míì àwọn ìṣesí wọn béèyàn ò bá tiẹ̀ fi wùwà yóò máa nílapa nínú gbá èèyàn tó bá wá rí bẹ́ẹ̀ kàkà tó yẹ kí mọ́nì yóò fi lékún yóò máa dínkù bọ́ọ̀ bá ṣe àìdáa wọ́n máa ṣe níwájú rẹ̀ báyìí o sì ní lè dá wọn dúró eléyìí tó fi jẹ́ pé nínú ọ̀nà téèyàn fi máa jẹ́ kí gbàgbọ́ ẹni ó lékún òun náà ni kéèyàn lọ ṣẹ̀ṣà àwọn ọ̀rẹ́ dáadáa tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí wọ́n jẹ́ olùpayà ọlọ́run tí wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń gbẹ̀ǹgbẹ́ láti máa lékún nínú ìmọ̀ ẹ̀sìn àti pẹ̀lú àti máa ṣiṣẹ́ tọ ní tí wọ́n mọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run àti sunna anabi sallallahu alayhi wa sallam irú àwọn bẹ́ẹ̀ ni kéèyàn lọ yàn ní ọ̀rẹ́ ayò almuwalat ìyanni ìmúni lọ́rẹ̀ẹ́ múlẹ̀ ọ̀rẹ́ ayò ọ̀kan nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ àwa mùsùlùmí ni bó tilẹ̀ jẹ́ pé láwùjọ wa lẹ́ni àwọn èèyàn máa ń fojú kéré rẹ̀ orígun kan tó nípọn òun náà ni orígun alwàlá uwalbara kéèyàn ó mú ẹnìkan tó jẹ́ mùmínì òdodo kéèyàn ó jẹ́ pé ọ̀rẹ́ ayò èèyàn yóò jẹ́ olùgbàgbọ́ òdodo ẹni tó dúró ti tọ́lọ́run tí ń tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam kẹ́yìn ó sì yọwọ́ yọsẹ̀ kúrò lọ́dọ̀ àwọn tó bá jẹ́ kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn olùyapa àṣẹ ọlọ́run àwọn aṣọ ẹ̀ṣẹ̀ dífàárí kẹ́yìn má mú wọn lọ́rẹ̀ẹ́ ayò kẹ́yìn má mú wọn ní ọ̀rẹ́ tímátímá orígun kan ni nínú àkídà wa ọ̀gọ̀rọ̀ mùsùlùmí mi lẹ́ni wọ́n á fi ojú rẹ́nà orígun yìí débi pé lẹ́ẹ̀fì rí ọ̀rẹ́ àyò ẹlòmíì yóò lọ jẹ́ olùyapa àṣẹ ọlọ́run òní ọjọ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ wọléwọ̀dé ẹ̀ gbédè ayélujára bá ṣẹlẹ̀ láàrin òun àtẹlẹ́hà rẹ̀ kírísítẹ́nì ọ̀rẹ́ rẹ̀ yẹn lẹ́lẹ́hà ọlọ́fẹ̀jọ́ sùn pọ́ọ̀ ni kírísítẹ́nì ti fẹ́ bá dá sọ̀rọ̀ yín ìpìlẹ̀ wo ló ní àbí torí pé ó ti jẹ́ pòun làgbà nínú fámìlì òun náà níyàwó rẹ̀ kọ́rọ̀ rẹ̀ lọ́ba àlùwàlá òwàlùbárà ká bá mùmìnì ká bá ṣe ní ti ọ̀rẹ́ mulẹ̀ mùmìnì nìkan ló wà fún ọ ká sì mú kèfèrí lọ́ta ká má mú wọn ní ọ̀rẹ́ ayò ọ̀ràn èèyàn ló jẹ́ nínú àlámọ̀rí ẹ̀sìn wa ni ọlọ́run sọ náà alukur'an karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو عشيرتهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب, كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه الله ọba ń sọ الله anú alukur'an ọlọ́run ní ẹ̀ní rí ẹnìkan tó bá nígbàgbọ́ nú ẹ lè rí nínú ìṣesí rẹ̀ kọ́ wá jẹ́ pé ọ̀rẹ́ àyò rẹ̀ talẹ̀ntà ń pè ní ọ̀rẹ́ àyò ó lẹ́ni tó mọ gbogbo kọ̀kọ̀ èèyàn béèyàn bá sọ èèyàn ó make sure pé ó gbúdọ̀ mà ọ̀rẹ́ àyò nìyẹn ọlọ́run ní la tattakhidhu ladhina kafaru wa la tattakhidhu la tattakhidhu bitana min dunikum la ya'lukum khabala la ya'lunakum àbá àkàbàlà ọlọ́run ọba ní ẹ má mọ̀ mú àwọn kèfèrí ẹ má fi wọ́n ṣe kòríkòsùn bìtọ́nà bìtọ́nà ntẹ́ǹpé ní bìtọ́nà aṣọ téèyàn wọ̀ àwọ̀tẹ́lẹ̀ aṣọ náà ń pè ní bìtọ́nà ẹ má sọ kèfèrí di àwọ̀tẹ́lẹ̀ yín dẹ́n tó ṣe wípé bẹ́ẹ̀ bá kọ́kọ́ ẹ oní ọ̀kọ́ mọ òhó yín oní ọ̀kọ́ mọ kọ̀kọ́ yín oní ọ̀mọ̀ ntẹ́ ọlọ́run ọba ni ẹ má fi ṣe o lẹ́ẹ̀fì pé ta bá wo nóòtàn lórílẹ̀‐èdè sa Ahmadu Bello kèfèrí òun lẹ́ńtọ́ jẹ́ alásùnmọ́ rẹ̀ jù ó sì jẹ́ sábàbí ní tí wọ́n fi pa so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó kì wá nílọ̀ lórí eléyìí ọlọ́run ọba ní látẹ̀tẹ̀kìdò ẹ́ aduwi wa aduwakum awliya tulquna ilayhim bil mawadda wa qad kafaru ma ja'akum min al haqq ọlọ́run ọba ní ẹ mọ́ mú ọ̀tá èmi ọlọ́run àtọ̀tá yín ẹ mọ́ mú wọn lọ́rẹ̀ ayò kí náà ń pè lọ́rẹ̀ ayò ìmúnilọ́rẹ̀ ayò kò sí nínú ìmúnilọ́rẹ̀ ayò bóyá ẹni tí èsì mùsùlùmí ó ń ta nǹkan ó ń ta búrẹ́dì ẹ má bara búrẹ́dì mọ́ o torí pé ẹ ti mú lọ́rẹ̀ ayò ìyẹn yìí ṣe mú lọ́rẹ̀ ayò èèyàn lè ra búrẹ́dì anywhere àbúrò àwọn afẹ́ ra búrẹ́dì òun béèrè pé dákun ṣé mùsùlùmí ni ṣó ń béèrè yìí ẹlòmíì bá débẹ̀ yóò béèrè ṣùgbọ́n ẹni ò lọ rọkọ̀ tó bá fẹ́ rọkà ṣé ó béèrè pé dákun ṣé mákànnà ti ṣe ọkọ̀ yìí kò ní béèrè yìí o wọ́n fẹ́ ra pọ́ngilá níbi pé ìwà nìfàkù ni ìwà mùnáfíkì nù ìyẹn ò sí nínú muwalat kárajà kátajà anabi sallallahu alayhi wa sallam anabi náà rajà lọ́wọ́ àwọn yahudi ọba àwọn dòwò pọ̀ kódà gba àtànàbí fààyè lẹ̀ sallallahu alayhi wa sallam aṣọ ogun anabi aṣọ tó kùnú àtànàbí ní ọ̀dọ̀ yahudi ló anabi fi gba àwọn oúnjẹ sallallahu alayhi wa sallam lọ́dọ̀ yahudi yahudi wa ní owó dà anabi ní kò sí ọ̀dà lọ́mú kankan kó fi dúró anabi wàá fi aṣọ ogun yẹn ó fi dúró anabi ò sì rí owó nǹkan yẹn dá padà tí tó fi jáde láyé so business transaction ìjọjọ ṣòwò àtàbádùlù tìjàríyà ó lè wáyé láàrin ẹni tó jẹ́ mùsùlùmí àtẹ̀ntẹ̀ ìṣe mùsùlùmí torí pé nínú àwọn àṣejù táwọn míì máa ń ṣe léni pé ọlọ́run ní la tattakhidhu àdúwì wa aduwakum awliya nínú mọ̀wálátù um ona ni ní ká bá wọn kára kárajà lọ́wọ́ wọn là ní o ṣe muwalat ṣùgbọ́n tó ń pè ní muwalat òun náà ní ká mú wọn ní ọ̀rẹ́ kòríkòsùn débi pé bá a bá sófin mọ́sálásí tó bá ti dalẹ́ tó bá ti lọ ọ̀dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ lásọ̀ fún gbogbo àṣírí wa pátá òun lásọ̀ fún bọ́n bá dẹ̀ bẹ́ẹ̀ ṣe nǹkan kan lójú ọ̀nà kúfùrù wọn gbogbo tá a ní láfi máa ràn án lọ́wọ́ á nítorí pé ọ̀rẹ́ kòríkòsùn níwà tí ẹjọ́ jẹ́ eléyìí náà ń pè ní muwalatul kufa àfáà ni alwala walbara ay muwalatul mu'minin kéèyàn ó mú mùmìnì lọ́rẹ̀ ayò wà ma'adatul kafirin kéèyàn ó sì mú kèfèrí kéèyàn mú lọ́tà sétùmọ̀ mú lọ́tà ni pé tí bá ń lọ kọ́ fàdà pò kọ́ lọ pàdé ẹ̀ ní kò bùládà láà ìtumọ̀ muhadat ni kéèyàn ó mu lọ́ta kéèyàn má ba ṣe lórí kúfúrú rẹ̀ yẹn kéèyàn ó sì jẹ́ kó mọ̀ wípé mi ò bá ọ ṣe lórí kúfúrú ṣùgbọ́n mo lè ọba ní ìdìrànlọ́wọ́ ọfẹ́ ṣubú nu kọ́tà mo lè gbé mo lè ràn lọ́wọ́ ṣùgbọ́n mi ò ní ràn lọ́wọ́ lórí ìrànlọ́wọ́ kan tó ní àlàákọ̀ pẹ̀lú kúfúrú ẹ ká gbọ́ yé ẹnìkan kì í ṣe mùsùlùmí ó báyàn ó ní ẹ dákun mi ò rí nǹkan tí mo fẹ́ jẹ ebi ń pa mí ebi ń pa àwọn ọmọ ẹ ràn mí lọ́wọ́ èèyàn fún un odidọ́ kejì ó ní yàrá ẹ̀yin mo tún wá rí ọmọ yín ní admission sí pastoral school school tún àwọn pastor tán ti ń kẹ́kọ̀ọ́ bíbélì lẹ́kọ̀ọ́ wọ́n sì ní yóò san ten thousand naira mo wá rí i pé intanet fún mi twenty thousand kí n fi jẹun lọ́sẹ̀ tó kọjá ten thousand ní ṣòro fún yín láti fọmọ yín tí ń lọ ilé ẹ̀kọ́ bíbélì là irú owó èèyàn ò sí àtàwọn ala albirri wattaqwa wala àtàwọn ala al-ithmi wal ìwọ ló tún máa fowó tọ̀yàn níbi ilé kúfúrò sọlọ́ fi jẹ́ pé a gbọ́dọ̀ gbọ́yé ṣùgbọ́n ẹni tó níṣòro ebi ń pa àfonígbèsè kan ó yá owó kan kò rí san àwọn sọ́jà bẹ̀rẹ̀ sí ń nà aládùúgbò rẹ̀ sì ni olè náà èlò ni wọ́n jẹ five thousand ẹgbẹ́ five thousand so yín ò sí nínú muwalatul kufar ṣùgbọ́n ládùúgbò yín òjò kan bá rọ̀ wọ́n bá ká àná ṣọ́ọ̀ṣì wọ́n bá dijọ́ kejì ni ah ọ̀gá o tó bá di ọ̀la ẹ wá bá mi lọ́fíìsì màá fún yín ní five hundred thousand kẹfì ra kẹfì tún gbẹ ṣe gbà mo ah, kà ṣe fún wọn náà ni láyà kò lẹ́tọ̀ọ́ torí pé ọ̀hún ran ìbàjẹ́ yẹn lọ́wọ́ nìyẹn òun kún ìbàjẹ́ yẹn òun kún lọ́wọ́ irú èyí tó ṣe yẹn nínú muwalatil muwalatil kufar so ìdí nìyí tó fi jẹ́ wípé wà muadatul kafirin ká má bá kèfèrí ṣe ká mú wọn lọ́ta lórí ìlànà kúfúrù kìí ṣe lórí ìjọmọnìyàn tó bá ní bùkátà sí nǹkan àǹfààní ìjọmọnìyàn tá a bá ní àfihàn lọ́wọ́ ṣùgbọ́n gbogbo nǹkan tí ó lè ràn lọ́wọ́ lórí kúfúrù yẹn àní ṣe kíni o tá a bá lè pín lọ́wọ́ kúfúrú àtún gbọdọ̀ tún máa ràn lọ́wọ́ lórí lórí kúfúrú. wàdálíkà wọn ní dìní pé anal kọlba ipe ọkàn ọmọnìyàn tẹ rí yẹn ìdá ta'allaqo bi àdá ìláyé tí ẹ̀mí èèyàn bá ti ń rò papọ̀ mọ́ àwọn ọ̀tá ọlọ́run yad'afu jiddan ẹ̀mí yẹn máa lẹ ìmánìyàn lẹ́ẹ̀pọ̀ tó bá jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ọmọ ń so mọ́ àwọn ọ̀tá ọlọ́run ẹ bá rẹ nìkan kẹ́ ẹ tó sọ̀rọ̀ pé ah. Ah, àwọn alágbájá ah, àwọn ti lọ adébóyè àwọn èèyàn nù wọ́n ti di olóko lọ́run sásàánú àwa náà ká sọ tó bá ń sọrú ọ̀rọ̀ báyẹn tí ẹ̀mí ọmọnìyàn tó bá ti máa ń so mọ́ kúfúrù ní gbogbo ìgbà kẹ́niyàn lọ mọ̀ pé ìmánì rẹ̀ ti lẹ̀ ìyẹn ló sì wọjú pọ̀ jù láwùjọ wa ń sìn ẹ̀rẹ̀ ẹlòmíì tí wọ́n bá bi léèrè nípa ìtàn ìgbésí ayé Abubakar kò mọ̀ Umar kò mọ̀ Uthman kò yé Ali kò sí ní tó fẹ́ fi ṣe ṣùgbọ́n ẹ béèrè gbogbo ètò ìgbésí ayé Okocha Stephen Keshi gbogbo ẹ̀ ló mọ̀ àtàwọn oníbọ́ọ̀lù Asina Asma àbí gbogbo àwọn yẹn pátá bí wọ́n jí lójú oorun báyìí ọmọ iye owó ti ń gbà ọmọ iye dọ́là ti ń gbà ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ṣe ọmọ tó ṣe tán kódà àfáà mi ọmọ lọlé pákó wọn á gbà lẹ́nu bẹ̀ yóò tún lọ lọ́la kò ní délé wí yóò tún lọ lọ́la tọ́mọ wa ń bi lórí àwọn mọ̀sáìlì míì nínú ẹ̀sìn òrìlà adìrì sọ̀wọ́n tó bá bí lórí àwọn masail nípa ọ̀rọ̀ asma àti ẹ́ sọ àti kánsà àti gbogbo ẹ̀ tí wọ́n bá bí kò séyìí tí ọmọ kò ní ibìkan pé méjì inna lillahi wa inna ilayhi raji'un qad ta'allaqa qalbuhu bil kufar ẹ̀mí rẹ tẹ́mí rẹ bá jẹ́ pé àwọn kèfèrí lẹ̀mí rẹ so mọ́ àwọn olùyapa àṣẹ ọlọ́run lẹ̀mí rẹ so mọ́ àwọn olùlòdì sífẹ̀ẹ́ ọlọ́run àwọn tí wọ́n sọ ẹ̀sẹ̀ di fàárí ọkùnrin ń dirun sórí ó ń fi etí etí ó lèyàn wá jókòó odidi three hours téèyàn wá ń wò subhanallah kódà ká mọ̀ sí wáṣẹ kankan fún yàn èèyàn jókòó báyìí èèyàn ń wo àwọn tó dirun lọ́kùnrin tán fi etí etí tán wá góòlù bọ́ọ̀ tán kọjọ́jọ́ bíi wèrè kan tán kọjọ́ ìwọ náà wà ń fòkè gbogbo ìṣesí yẹn lè yan àkáǹtì fún wájú ọlọ́run subhanahu wa ta'ala fa amma bi ni'mat ah, ọlọ́run ní thumma la tus'alunna yawma idhin níbi gbogbo ìdẹ̀ra tá a ṣe fún yín pátá á bi yín léèrè o ṣèbójú ló ní tòfin lọ́n ẹni tí ò lójú ṣe ẹlẹ́bà dámọ̀ràn yìí ẹni tí ò lójú ẹ̀ wájà lọ wo bọ́ọ̀lù ẹ lè bá dámọ̀ràn rẹ̀ yó èyí tọ́lọ̀ ń fún ọ̀hún ìwọ náà mọ̀ nǹkan tó fi ṣe òfin wo ìyapa àṣẹ ọlọ́run lẹ́yìn lẹ́wọ̀n nàárọ̀ inú rẹ̀ sì ń dùn o ò sì rí sẹ́sẹ̀ o ò rí sí kí ni o o ò rí sẹ́sẹ̀ nínú atharu kan afọwọ́ Umar ibn Khattab radiyallahu wọn padà tó ṣe rọ́fù atharu yẹn dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wípé tẹ́ ẹ bá ti pàdé gbogbo àwọn tí wọ́n bá ṣe orí wọn ní kọ́sáwù alikọ́sáwù ó ní fífárun ẹ̀gbẹ́ kan báyìí kan fẹ́ gbẹ́ kejì báyìí kọ́ wa kú bí àṣọ báyìí ẹ́ kí ló tó ń pè é galade tó wọ́n tún ní obama ẹ rí i pé bá a ṣe ń sọ yẹn ṣe é pò fúyẹ́ ó mọ̀rún ní tẹ́ bá pàdé orí èèyàn bẹ́ẹ̀ ẹ gé orí ẹ̀ dànù. hádà wà bóòlù sí abẹ́sẹ̀ báyìí nígbà tó wà lágbára o lè kankan lórí o tún wá ń dunnú mọ̀rọ́ àmì kò mú kárọ́ fálùyọ̀gẹ̀ yóró bìyẹ́dì yẹn gé dànù ni fàyínlàmì ẹ̀sítẹ́tì pẹ̀lú òfin nàìjíríà bọ́bá dán ọ̀pẹ̀lẹ́wọ̀n àwọn kan pa o lè ṣe ó yẹ kó o lè fẹnu sọ fún pé ìwọ ah, ló ṣe sórí kò dáa ó yẹ kó o lè sọ fún ẹlòmíì wà ń bẹ kì í ṣẹni tó lè sọ fún fábà kọlùbí jẹ́ kọkàn rẹ jẹ́ kó rí lójú ẹ pé inú rẹ ò sí ló ṣe fọkàn kọ nǹkan yẹn ṣùgbọ́n lẹ́nu ìgbé ah bá a ti lè lé o mo ṣe ti ran ẹ yìí la ilaha illallah kí ló ṣe ń bẹ ẹni tó yẹ kó tẹ́gẹ́ bí nǹkan ṣe yẹ kó rí gan kò àtòrí àtẹn lórí nǹkan kò à ń rí ìyapa àṣẹ ọlọ́run à ń rẹ́rìn sí obìnrin ń ṣe ọmúlẹ̀ wọ́n ń ṣìdílẹ̀ à ń rí lójoojúmọ́ àkàṣẹṣẹ mọ́ tí ẹ̀mí bá ti ń so mọ́ àwọn olùyapa àṣẹ ọlọ́run yad'ufu jiddan ẹ̀mí ìmánì ẹ̀mí yẹn yóò máa lẹ̀ gan ìyẹn ni nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa láwùjọ wa lójoojúmọ́ nítawọn wo ní tẹlifíṣàn nítawọn gbọ́ nínú rédíò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtàwọn èèyàn lọ ń wò nílé pákó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wà tẹ́dùwì màánì àkídà ti fi bákan náà ìtumọ̀ àkídà ń tẹ́ ń pè ní ìgbàgbọ́ Islam yóò parẹ́ nínú ẹ̀mí ẹ̀ kò ní máa ta ni kí ni ìyàtọ̀ ẹlẹ́mìíràn kò sí ìyàtọ̀ kankan láàrin méjèèjì náà ìkankan náà ni irú wọn nìyẹn kọ́ídà asìlù alwàlá wàlbàrà kò ní sínú gbèsè ayé wọn. fàyidà járòdà alwàlá lílà tọ́mọ ènìyàn bá lè jẹ́kọ́jẹ́ pé ìfẹ́ òun torí tọlọ́hun náà lè wọ́n fi máa ní wàhálà pẹ̀lú èèyàn fàwálà ibadallah almu'minin tó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìkúnlọ́wọ́ tó ń mú lọ́rẹ̀ ayò àwọn ẹrúsìn ọlọ́run tán jólùgbàgbọ́ òdodo wà náà sọ̀rọ̀ ohun tó sì ń ràn wọ́n lọ́wọ́ wàhádà àdá Allah gbogbo ẹni tó bá jẹ́ ọ̀tá ọlọ́run tó náà mú ọlọ́ta wàmàkọ́tàhùn tó sì lòdì sí wọn fa innahu yahya bil iman irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò máa sẹ̀mí pẹ̀lú ìgbàgbọ́ tó yanrantí pẹ̀lú ìgbàgbọ́ tó pé eléyìí jẹ́ kó yé wa wípé tá a bá láǹfẹ́rìn yàn àfẹ́rìn torí tọ́lọ́ bàbá ní ànífẹ́ yàn apátì nǹkan kan tá a fi ń pààyàn ti náà ni pé kúfúrù ó di kèfèrí àyè pọ̀ mọ́ ìyá wa tì lórí wípé kì í ṣe pé jẹ́ kèfèrí àwa ni àbàṣe mọ́ là aláwùmọ̀ ìlà àfi tó bá yẹ pé alẹ́ hajiru li lil islah torí pé ẹni tó jẹ́ alimọ̀tẹ́dì kì í ṣe kèfèrí oníbídà ni tó sì gbé bídà tó gbé kárí irú ẹ̀ nìyẹn alẹ́ làbàṣe àfọwọ́ aṣọ́sílámù tẹ̀mí rahimahullah wọ́n ní tàbá wá láàbẹ̀ nìyẹn ṣe kó jẹ́ pé àìbáṣe wa yẹn yóò jẹ́ sábàbí àti túnṣe ṣùgbọ́n tá a bá rí i pé àìbáṣe yẹn kò lè túnṣe ọbẹ̀ta ká súnmọ́ ká fàmọ́ra ká ló mú jámọ́lá pẹ̀lú ẹ̀ bóyá tá a bá súnmọ́ bóyá lọ́n lè nìkó túnṣe ìyẹn mọ̀tẹ́dì oníkejì káfíìrò tó jẹ́ oníbẹ̀dà ká ṣe dáadáa sí ká náwó dáadáa sí bídíà rẹ̀ là ní bá sí ṣùgbọ́n àfihàn pa àfihàn rẹ̀ ṣùgbọ́n tó mú àlùwàlá òkú ń bẹ̀ tán yányán òun náà ni kúfúrù kò sí mùwàlá àti kankan bẹ̀rẹ̀ wàlì tàwádò dawrun fa'alun fi tajdid al-iman bákan náà kéèyàn onítẹríba ìtẹríba ní ipa tó tóbi láti kó fi tajdid iman tá ń sọ̀rọ̀ nípa ṣíṣe ìgbàgbọ́ lọ́tùnlọ́tùn nínú tí máa ń lé ìgbàgbọ́ èèyàn kún ọ̀kan ní kéèyàn jó ní tẹríba wàjìlá olùkọlù wàjàlá olùkọlùbí wàjàlá olùkọlùbí min sọ́dá ilkibar alkibar ó sì máa ń jẹ́ kí ẹ̀mí ó má níbi dídógun ìgbéraga ó máa ń jẹ́ kẹ́mi ó níbi dídógun tí ìgbéraga máa ń fi sínú gbáyẹ̀yàn lẹ́yìn at-tawadu'a fil kalam wal af'al wal madhar torí kẹ́yìn onítẹ̀ríba nínú ọ̀rọ̀ nínú ṣe àti nínú ìrísí daalun ala tawadu'il qalbi lillah ó ń tọ́ka sí wípé ẹni yẹn o ẹ̀mí rẹ̀ rọ̀ fọlọ́n subhanahu wa ta'ala ìtẹríba ń bẹ nínú ọ̀rọ̀ tàwábù wà nínú ọ̀rọ̀ sísọ ẹ̀rí tẹ́lẹ̀ mi ó bá máa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tí máa gbóòórùn ìgbéraga ẹ máa rí ẹgbọràn gbàràgà ìsọ̀rọ̀ pé ta ni ó mú mi ìsọ̀rọ̀ pé táwọ̀ bá sọ̀rọ̀ ta tún ló lè sọ̀rọ̀ hádà takabọ̀ bọ́ọ̀ bá sọ̀rọ̀ ẹgbẹgbẹ̀rún èèyàn lè sọ̀rọ̀ tí ó dáa ju tiẹ̀ gan lọ tọ́lọ̀ bá fún ọ nígbà láàyè kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹgbẹgbẹ̀rún ẹni tó dáa ju ọlọ́mbẹ tọ́lọ̀ wọn fi replace ẹ̀ ìtẹríba ń bẹ nínú ọ̀rọ̀ sísọ tẹ́lẹ̀ mi bá ń sọ̀rọ̀ àbẹ́ àbẹ́ àbẹ́ ṣorí ibú ni àbí kìíní ìwò lè pè kọ́dọ̀ àbí táwa bá dé ọgọ́rùn-ún ọdún sí táwa ẹ mọ̀ wà lọ́kàn ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí náà ń wọ̀ lọ́kàn láàrin káàdì ojú káyà mà bẹ́ẹ̀ náà gọ́mìtọ̀ ti àyín ni wọ́n ti bàá ti ha ọ̀gá yìí rò lọ́wọ́ min hálẹ̀ ila hálẹ̀ kí ló ní tẹ́nìkan ò ní rẹ̀ kí ló jẹ́ tẹ́nìkan ò tí jẹ́ rẹ̀ sọdí tó fi jẹ́ pé kálukú ṣe pẹ̀lẹ́ pẹ̀lú gbogbo tọ́lọ́run bá ṣe fún kálukú èyí tọ́lọ́run ní kó kálukú máa ṣe là ń ṣe yìí kónú kálukú náà gbìyànjú àti máa ṣe tọ́lọ́ bá jogún fún sọ ẹnikẹ́ni tó bá wá ń ṣe tiẹ̀ tó rò pé ó torí ẹnìkan sí ọ̀ǹtarà ẹ̀jẹ̀ ni ṣé ń torí tọ́lọ́n subhanahu wa ta'ala ọlọ́run ọba lọba tí ó ṣe kí ni o yọ sàn kó wá lẹ́sàn lórí nǹkan tó ní kálukú bá ṣe má ṣe ń torí tẹnìkan ṣe ń torí tọ́lọ́n subhanahu wa ta'ala sọ ló fi jẹ́ pé kéèyàn onítẹríba nínú ọ̀rọ̀ bákan náà nínú ìṣe tẹ́lómi bá rìn ìrìn ìgbéraga ìrìn motomoto ìrìn tankutanku walmadhar bákan náà níbi ìrísí ìrísí rẹ̀ ẹ̀ nira mi gbéraga ń bẹ gbogbo nǹkan tó bá wọ̀ lásọ tó wọ̀ ní simple ni simplicity wà ń bẹ everything tó common kì í ṣe bẹ́ẹ̀ ah, ṣe rí wọn hmm. agbada tó wọ̀ yẹn ọ̀pá kan lásán five thousand naira lọ́pá kan lérí kéne sọlá sọlámà wàkọ̀dùkọ́lá sọlá alayhi wa sallam ọ̀nà òjíṣẹ́ ọlọ́run bá ti sọ wípé alibadadatu minal iman nínú imani òun náà ni kéèyàn máa wọ aṣọ kéèyàn ó nítẹríba nínú ìrísí nínú ìmúra alibadada kéèyàn ó nǹkan tó jẹ́ wọ̀ntúnwọ̀nsì kéèyàn ó máa wọ aṣọ tí ó pa mẹ̀kúnnù lẹ́kún. Le àbí ìmúra bẹ́ẹ̀ sì ni kéèyàn ó má múra nímúra pé káwọn èèyàn wá pè ọ́ sẹ́yìn pé ẹ dákun tẹ́ bá dé ẹ wá gba aṣọ tí tẹ́ ẹ̀ máa wọ̀ eléyìí ọ̀kọ̀ bàtà mo máa wọ̀ láì ṣe pé òní ọ̀kan náà ọmọ ìyá kan lọ́dún kan ó wá síbi ìjókòó kan wọ́n wá yìn fáìtì ẹ̀ bó ṣe wá jáde ṣé ẹ mọ ṣòkòtò àwọn ọdẹ wọn fi máa ń sun ìdáláhùn so tí ó ti ya létí wẹlẹ bí àwọn máa ń ya náà ni o létí báyìí tí ó ya wẹlẹwẹlẹ bí ṣòkòtò ń ṣe rí nu ó sì ti wá bẹ lójúgùn so aṣọ àǹkárá ọ̀hún ó ti wá ṣá lẹ́yìn débi pín béèyàn bá fọwọ́ lù báyìí yọ bẹ̀ ní ìfẹ́ tó ti sáré fìlà àwọn fìlà àwọn ohun yẹn ni òwú fìlà tán fi òwú yẹn ti tú wọ́n wá ń ṣe sẹ́yìn báyìí téèyàn bá fà gbogbo ẹ̀ ó tù tán báàgì tọmọ ìyá ìgbé lọ́wọ́ ọ̀nà tí wọ́n ti rán báàgì àwọn báàgì ìfàlọ́wọ́ ọ̀nà tí wọ́n ti rán ọbẹ̀ tó ta tì bàtà ẹsẹ̀ tí ń jáde wọ́n wá pé ọmọ ìyá ń jáde pé tó àwọn kíní wa kan wọ́n fún ní òye rẹ̀ nínú kan kan jáde náà wàá ṣe báyìí bíi ńlẹ́rẹ́ jáde báyìí wàá jáde tàjábùtù àmọ́ ah subhanallah ẹni ìpè fakir òbí tẹ̀mí fi wọ́n ni fakir wọ́n lọ́wọ́ gbà tó wá di ọjọ́ kejì bíi ọ̀sẹ̀ tó tẹ̀lé ìjókòó kan tún wá wáyé níjókòó tí ètí ẹ̀ wá ṣèjókòó ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tá a wí ló bá fọ́nù agbada ló bá ah, wọ́n wà fọ́sí láti bí ẹ̀gbọ́n mo lè ṣe ẹni mo ní láti oníkan náà ah, mo ní bá tún mi ní tẹ́lọ̀ tó ṣe bá yín rán aṣọ yìí ọlọ́run ah, ti rán ti pẹ́ ó lè dé mi fẹ́ fààyàn bẹ́ẹ̀ o ṣé àwọn kò lè jẹ́ kí bóyá ó ṣẹ̀ṣẹ̀ lẹ́nu mo ní tẹ́lọ̀ tó rán aṣọ yìí ó rán aṣọ gidi o tẹ́ bá lè júwe ní olóhùn ti ràn aṣọ ẹ̀ nísìn ọ̀rẹ́ tọdún méjì mo wá ní ẹ̀ ṣe wọlé yìí ní last week lóhùn ọ̀kan fẹ́ because ẹ̀ fi bẹ́ẹ̀ yẹn tẹ àwọn ah, àti nifak nifak nìyẹn ọwọ́ àdáyé wà tán sọ adìyẹ inú ewu mi ṣe àtẹ́wọ́jọ bá pa adìyẹ yóò ṣe ká soso ara ń ṣe kókókókó gbogbo ṣòkòtò ó ti bẹ́ ojúgun ti bẹ́ àwọn ará ń gbẹ́sẹ̀ lẹ́yọ̀ kankan bí ń ah, kí ló dé so idan nefak ni à ń pè yẹn nefak gbogbo nǹkan ìwọ̀ntúnwọ̀nsì wa kadhalika ja'alnakum ummatan wasata bó ṣe gùnmọ́mọ́ náà ni ọlọ́run sí nírọ̀rùn wọ́n fi ìyà ọ̀sẹ̀ jẹ́ wọ́n àfọ́ tọ́lọ́run bá sì ní kí kíná ó má lọ fìyànjú kọ lọ ní iron tí ó bá sì dàbẹ́ ni pé kò sí o lè fi rọrí lálẹ́ kílẹ̀ tó mọ́ yọ ọ̀nà díẹ̀ àbí ojókòó lè kọ́ ká ojókòó lè kílẹ̀ tó mọ́ yóò ṣe díẹ̀ àbí ọrụ mi gbóná sínú kọ́ fi máa lọ ó ọ̀ sí ọlọ́run ọba nínú àwọn ni yuhibbul jamal ọlọ́run fẹ́ kí nǹkan ó máa dá ọlọ́run nífẹ̀ẹ́ sí kí nǹkan ó neat kó dá ọlọ́run nífẹ̀ẹ́ sí tọ́lọ́run bá sì lóun nífẹ̀ẹ́ sí nǹkan ọlọ́run fẹ́ ká máa ṣe nǹkan yẹn náà hmm? ọlọ́run fẹ́ ká máa ṣe nǹkan yẹn náà ṣèdí ni tó fi jẹ́ pé bọ́ọ̀ sọ̀rọ̀ ẹnu àbùtì ìmánì náà lòdì bẹ́ẹ̀ ìmánì lòdì kẹnu àbùtì kẹnu máa rùn ìyẹn ò sínú kọ kọ kọ yan kányọ jáde lẹ́nu ẹ ah, so gbogbo oríṣiríṣi àwọn nǹkan yẹn kọlọ ọlá tóbi rẹ kí kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa àgbà tí àáfàá sọ wípé alibadada tu minal iman kámá lọ gbọ́ yé sí pé ìmọ̀ wàkísà nínú iman alibadada ay atawadu filobsi walhaya òun náà nìkan yẹ pé cake simplicity simple gbogbo téèyàn máa lò kó simple kó má pọ̀ jù kó sì má yẹpẹrẹ jù kó wà ní kíni o kó wà ní wọ̀ntúnwọ̀nsì sọ yẹn tí bá máa ń ṣe bẹ́ẹ̀ minal nínú imani náà wàkọ́lá aidan òjíṣẹ́ ọlọ́run bá ní man taraka libas tawadu'an lillah wa huwa yaqdiru يقدر عليه دعاه الله يوم القيامة على رؤوس الخلائق حتى يخيروا min ayi xulalil imaani ṣe ayalbasuha anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹnikẹ́ni tó bá gbé aṣọ fáàrí tó gbèjù sílẹ̀ tàwàdùn ní ti tẹríba fọlọ́n lélá ó wà yá kúndùrú alẹ́ kì í ṣe pówó tí ó fìrà ni òní ṣùgbọ́n ó rò pé hmm, fáàrí fáàrí ibi tẹ́nìkan ò ti rí kan irú ẹni bẹ́ẹ̀ dàáwù lọ́ọ́ yamal ọlọ́run yóò pè ẹni yẹn níjọba ìjà kìyàmà aláàrù osil khalaik láàrin gbogbo ẹ̀dá pátápátá hátà yọ̀ká yíròhó min hayi xulali iman shah albasa ọlọ́run ó wà á máa ní kó sẹ̀sà èyíkéyìí tó bá wù nínú àwọn aṣọ ìmánì ọlọ́run ní èyíkéyìí tó bá ti wù kó máa wọ̀ ọ́ bẹ́ẹ̀ tó bá lọ́gbẹ̀dà kìyàmù so eléyìí jẹ́ àpọ́nlé tọ́lọ́mọ fún àwọn ènìyàn rẹ̀ wàkùnrin kánà abdulrahman bin awf radiyallahu anhu àfọ abdulrahman bin awf kọlọmọ bá kó bá yọnu sí olówó ni ọlọ́rọ̀ ni la yu'rafu min bayni abidi kódà tó bá dún láàrin àwọn ẹrú rẹ̀ ẹfẹ lè má dàmà ẹfẹ lè má ṣe kí ni o ẹfẹ lè má dàmà ìyẹn túmọ̀ yìí kí bó ṣe lówó tó ọ̀hún kì í oppress everything simple òun àtàwọn ẹrú rẹ̀ wọ́n jọ máa jẹun náà ni so ti yọ abáyé so bó tilẹ̀ jẹ́ pé n ta gbóyè ń hadith ń bẹ tánàbí sallallahu sallam pé ọlọ́run ọba ó máa ń nífẹ̀ẹ́ tó bá ṣe dáadáa fún ẹrú rẹ̀ à ń athara ni'matahu alayhi tọ́lọ́run bá ṣe dáadáa fún rẹ̀ kan ní máa ń wo ọlọ́run kọ́lọ́run ó eré pa ìdẹ̀ra ọ̀hún yẹn lára ẹni yẹn ọlọ́run bọ̀ láṣìírí ọlọ́run sì dẹ̀kùn fún ọ jẹ́ ká mọ̀ nínú ìṣesí rẹ nínú ìmúrasí rẹ kódà ọba débi kan gbogbo àwọn èèyàn wọ́n ń di ọsàn mọ́ra wọn lọ́wọ́ àwa ni èló náà ń ta agbọ̀n rẹ̀ iye bẹ́ẹ̀ ni ẹ lọ ra wa ẹ ha fáwọn yìí àdúrà náà ni wọ́n ṣe fún wọ́n wá débẹ̀ wọ́n náà bá tún bá wọn du ọsàn yẹn wọ́n sì lówó lọ́wọ́ ní tí òsì jọ yọ ó jáde ni ká má bàa mọ̀ wípé ó lówó lọ́wọ́ innal bakhila báyìí afọ àdàlùkínà. ọlọ́rọ̀ tó bá lọ jẹ́ ahun ẹ rí àmì òsì lára rẹ̀ náà ni kódà kó jẹ́ multibillionaire bí ó bá jẹ́ kọ màgí ní òfin yọ̀rọ̀ máa kan màgí jẹ ó sì lè jẹ ẹ̀kọ́ méjìlá màgí kan méjìlá máa kan pé sọ náà máa kan yóò tún ẹ̀kọ́ kan yóò bàbá kí ló dẹ̀ fi ń ṣe báyìí pé ah, èèyàn fara pamọ́ ni wọ́n bá rí ọtọ́ ń jẹ ẹ̀jẹ̀ gidi ní ìsìn ló ń kálukú gbogbo kàtà rẹ̀ wáyé bí ó ṣe kú náà ni tó bá kú tán àwọn tó wá nídìí owó wọn wà kówó yẹn jáde wọn ò máa ná sọ̀dí ní tó fi jẹ́ pé ahun ohun tí táwọn bá wù àti ọ̀dà sí ọmọ bínú èyí tí fi ń ṣe rẹ̀ ó jù yẹn lọ kò jẹ́ nǹkan gidi kò wọ́sọ gidi kò ṣe nǹkan gidi fọ́mọ kò ṣe nǹkan gidi fúnyàwó ọwọ́ á ní kò fọ́ ni má bínú tiẹ̀ èyí tó ti ṣe fún rẹ̀ kì í ṣe kékeré sọ ọlọ́run ọba kórìíra ahun lọ́wọ́ sọ pé wàá máa yí ọkọ̀ ṣọ ànàfsíhì ọ̀wùlà ẹ̀ka ọmọ ẹni tó ń bá là níbi ìpara hàn ojú kòkòrò ẹ̀mí ahun ẹ̀mí ẹni tó bá bọ́ ń bẹ̀ ọlọ́run ní onítọ̀hún ti sórí rẹ̀ ìyẹn tó mọ̀ pé ẹni tó bá jáhùn èyí so lórí ìtumọ̀ ẹ̀ nìyẹn wàá máa yí ọkọ̀ ṣọ ànàfsíhì ọ̀wùlà ẹ̀ka ọmọ humul khasirun mafhumul mukhalafa ni so kọ́lọ̀ máa ṣe wá láwọn ibì kan ní sì ti ń bẹ̀rẹ̀ o díẹ̀díẹ̀ báyìí náà ni ti ń bẹ̀rẹ̀ o síbi àìdàpàṣà náà kò sí tó gẹ́gẹ́ ẹ fún mi sí ara ìmìnira mọ̀ndálò ẹ jẹ́ fún mi lómi níbo omi tí mo lọ pọn kọ́lọ̀ ọ̀la tó bẹ̀rẹ̀ kí kọ́sà lọ wa kọ́lọ̀ kí ó dúró ti wà ọ̀kan náà àwọn ọmọ kata àjọ kéwúrí àjọ máa ń lọ sóyè ọ̀dọ̀ táfà àbára wọn àṣẹ tọ́ba wa lówó lọ́wọ́ tọ́ba ti ránṣẹ́ òun òní ọ̀rà nǹkan tọ́ba ti wá ra ẹyin ọ̀rẹ́ lèmi àti ẹ̀ tọ́ba ti ra ẹyin màá ó sì fún mi òun ọ̀bá rẹ̀ fún bẹ̀tẹ̀ òun èjì ẹ̀yìn àbọ̀ ẹ̀kú tó bá ti fún mi ń bẹ̀ ń kò pó didi mọ́ mọ́lọ́kẹ́ ó ti dà mọ́lọ́ ti dà kò sí wàhálà níjọ́ kan àti wáyé jọ ń lọ kọ̀ wá jẹun nísà ń kọ́ńpìlẹ̀ kẹbi ń pa òun bí òun ò jẹun èmi náà sì lòó lọ́wọ́ ọ̀tọ̀ ni tí mo fẹ́ rà bẹ̀rù jíǹ rẹ̀ yín mo ti wá rẹ̀ yín wà ní ah, ibi sì ń pa àwọn ẹ̀rọ n bá sì fún ọ lẹ́yìn wọ́n wà tó ti di pé o yìí jábọ̀ ní òní jẹ́lẹ̀ ó ní ẹ tí wọ́dà mi ọba mọ̀ mo ní à ah, wọn ò sí gbẹ̀ǹjọ́ ní iná tó yé mi mi ìwà ara méjì lẹ́ẹ̀kan tí n bá ti jẹ ọkàn tán màá tún lọ ra ẹ̀mí sọkọ mọ wàá dàbẹ ni pé mú kan kémi náà mú kan mọ eléyìí náà ní ìsìn bá tún fún ọ ṣùgbọ́n nígbà àgbọn náà ní oṣù yàtọ̀ ó ní àní tí bọ̀dá mi ò bá rí mi àwọn onírọ̀ ò ní jẹ àbọ̀ lẹ́nu ìwà ahun kì í ṣe wà dáadáa o kọlọm kì í sọ wa bẹ so inshàlá ta'ala á dàdúró bí torí àìsí máìkì yìí fi ṣe òun nínú ìmọ̀ṣàkọ̀ so abẹ́lẹ́ wọn bá ní tóbi eléyìí tí awé ọlọ́run jẹ́ ṣọwọ́ láǹfààní àwọn èyí tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run yóò kí ó wúlò fún wa bídínláì tààlà kí ọlọ́run bá kí ó sọ wa di ọ̀la lọ kó sì sínú ọ̀run fún wa ó súnmọ́ kí a parí tíra yìí lọ́la abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ gbogbo àwọn àǹfààní tí a rí ń bẹ̀ ọlọ́run jẹ́ kó ṣe láǹfààní láyé àtijọ́ gbọdọ̀ kíyàmà صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك